orí mi àpè orí mi àpè sí orí lo ní í ṣe ò bá tètè làkórí ọlọ́lá má pè ọrọ̀ níṣẹ́ orí mi àjèjì bá mi gbẹ̀rù mi dórí o mi ò lè dá ṣe orí mi kì í orí ẹja ẹja ní forí tirẹ̀ lanú ibú orí mi kì í ṣorí èkú èkú ní forí tirẹ̀ lànà láàgíjù orí rere lèmi gbé wáyé ìtúnforí tirẹ̀ jàjàgbìlà káàkiri orí mi kì í ṣorí ìtú àgbọ̀n forí tirẹ̀ kan náà ni orí mi kì í ṣorí àgbò orí ọlọ́lá ní tèmi orí rere lèmi gbé wáyé ọ̀gẹ̀dẹ̀ pàǹtẹ̀ tí ọmọ tirẹ̀ sórí níjọ́ olóko bá ń sunkún ebi ọ̀gẹ̀dẹ̀ wá dùnú àgbẹ̀ ó fọmọ ṣe tọrọ orí mi kì í ṣorí ọ̀gẹ̀dẹ̀ òpó forí rẹ̀ tilẹ̀ ó forí tilé onílé orí mi kì í ṣorí òpó orí ọlọ́lá ní tèmi orí rere lèmi gbé wáyé òrùlé tẹ́rí tilẹ̀ sílẹ̀ fẹ́yẹ yàgbẹ́ sí orí mi kì í ṣorí òrùlé odó forí tọrẹ báyà rẹ̀ jà orí mi kì í ṣorí odó orí ọlọ́lá ní tèmi orí ọ̀yọ́ lèmi gbé wáyé àrò fojoojúmọ́ gbóná orí òòó torí kọ́mọ aráyé lè rí ìhun jẹ ni orí mi kì í ṣorí àrò òòó orí apèsìn ní tèmi orí ọlọ́là lèmi gbé wáyé bọ́mọdé bá dárí sapá apá apá o bọ́mọdé bá dárí soróko ìrókò àkó bọ́mọdé bá dárí sèṣù èṣù àṣù ọmọdé tó dárí sórí ìrìn orí ìrìn àrí dandan ni adé á fún àtàǹtakúrá àtàǹtakúrá ẹnu ẹyẹ èlé ròkúta babaláwo ló bá ń porí mi níbi àtàǹtakùrà àtàǹtakùrà ẹnu ẹyẹ èlé jòkúta òṣòlè ló ń porí mi níbi àtàǹtakùrà àtàǹtakùrà ẹnu ẹyẹ èlé jòkúta alágbára ayé ló ń porí mi níbi àtàǹtakùrà àtàǹtakùrà ẹnu ẹyẹ èlé jòkúta afẹ́fẹ́ lorúkọ ìwọ omi o àtẹ̀pẹ́ lorúkọ ilẹ̀ kí n gbó kí n tẹ̀lẹ̀ yìí pẹ́ lọ́lá orí mi gbogbo ohun tí mo bá dáwọ́ mi lé jẹ́ ó máa jú mi ṣe kò sórí ìṣà tí ń bá ní ìjà bí ò sórí ẹni orí mi má ṣe bá mi jà nígbà kankan ẹ̀bẹ̀ ni mo bẹ̀ lọ sa orí ẹ̀ ó ṣe pàtàkì.